ọlọ́run sọ̀rọ̀ ìyè rẹ sáyé mi láàárọ̀ yìí. sọ̀rọ̀ ìyè rẹ sí ayé mi. Speak to my spirit. nǹkan wà tí ó dáni lójú yékéyéké wípé ọjọ́ kan bọ̀ tí kò ní pẹ́ mọ́ tá ó celebrate brother lórúkọ Jésù ojú èmi àti yín ni yóò ṣe we are going to celebrate this brother in this church. ọjọ́ kan bọ̀. tí arábìnrin kò wá sọ ìgbéyàwó lẹ́gbẹ̀ẹ́. ọjọ́ kan pọ̀ tí wọ́n dúró síwájú wa gẹ́gẹ́ bí oníwàásù. ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ni mò ń sọ yìí ẹni tí ó bá gbàgbọ́ kò gbàgbọ́ ní títí ẹ̀. torí pé kò ní sí ohun kan tí ó yí padà ní ayé gbọ́dọ̀ yìí. Jésù Olúwa wa. So we are going to continue from where we stopped last week. Ibi tá a parí sí ní ọ̀sẹ̀ tó lọ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ní òní. Ṣé àní bínú? Ibi tá a parí rẹ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ọ̀rọ̀ Ọlọ́run yìí series ni series òní tí a bá parí rẹ̀ lónìí ògo ni fún Kristi bí àbá tún rẹ̀ ògo ni fún kì í ṣe pé kò sí ọ̀rọ̀ mọ́ ní ọ̀run tí ọlọ́run fẹ́ fi rán àwọn ìránṣẹ́ rẹ̀ sí ayé. nígbà tẹ́mi ń bèrò nínú mi wípé màá sáré ṣe gbogbo ẹ̀ ní kó tán lọ́sẹ̀ yìí ìta náà lọ́rùn tó ń fi kún fún mi. which means wípé gbogbo rẹ̀ ó dọjọ́ tó bá parí ká tó mú mi dọ̀. mo ti sọ fún wa lọ́sẹ̀ tó lọ ní wípé kìí ṣe ìwàásù lọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ó jẹ́ ẹ̀kọ́ tíjì. lọ́sẹ̀ tó lọ àti àkòrí ọ̀rọ̀ ọlọ́run yẹ̀wò eléyìí tí a pè ní ní ọ̀nà mi létí. Má kingdom is kingdom's lifestyle ọ̀nà ìdí ayé ìjọba ohun tí a fi yẹ̀wò lọ́sẹ̀ tó lọ nìyẹn a lè sọ fún wa lọ́sẹ̀ tó lọ yẹn ohun tó túmọ̀ sí aṣọ tí ìjọba tó túmọ̀ sí aṣọ tí ọ̀rọ̀ ìdí ayé tó túmọ̀ sí bákan náà adékúnlé wa lọ́sẹ̀ tó lọ yẹn wípé aṣọ onírúurú ìjọba tí ó wà aṣọ onírúurú ìjọba tí ó wà fún wa ní ọ̀sẹ̀ tó lọ yẹn wà mí nímà ọlọ́run ṣe. so bákan náà ajẹ́kóyé wa lọ́sẹ̀ tó lọ yẹ wípé lifestyle tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí and it's a matter of choice. àwa náà lè lù jẹ́ ayé tá a fẹ́ gbé fúnra ara wa. a lè sọ fún wa wípé lifestyle ó pín sí oríṣi méjì a ní general lifestyle wà a lè sọ fún wa wípé ẹ̀ ẹ́ múlí ìjọba a pé general lifestyle ó kó gbogbo ẹ̀dá àlàyé ó kó wa papọ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ ti ìjọba ọ̀run tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó wà fún sílẹ̀kẹ́ àwọn ènìyàn tó ti ní Jésù ní olúwa àti olùgbàlà wọn a lè sọ àwọn lifestyle tó jẹ́ ti general lọ́sẹ̀ tó lọ yẹn tí a bá bọ̀ kàn bá lọ ṣùgbọ́n a sọ wípé ní ìlójẹ́ ti general lifestyle yìí a sọ fún wa lọ́sẹ̀ tó lọ wípé àwa kìrìsìtẹ́nì atọ́nà ti kí ni atọ́nà yàn wọ́n torí wípé lifestyle tí a bá yàn ní ayé yìí ó gbọ́dọ̀ wà pẹ̀lú sítándàdì ìdí ayé wọn ní ọ̀run tí ò bá ti wà ní sítándàdì of their lives bí wọ́n ṣe ń lì ní ọ̀run adẹ́rùgbé olúwa rẹ̀ ti kùnà ìyẹn jẹ́ àwọn bàtà àtúnyẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ tí a gbọ́dọ̀ fún amẹ́nu bàmá ní òní. ṣùgbọ́n lónìí báyìí a fẹ́ ṣe àtúnyẹ̀wò nípa. pé wọ́n ti kà fún wa lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ń ka lẹ́sìn fún wa lẹ́ẹ̀kan. Nínú ìwé mi orí karùn-ún. Láti ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹrìnlá. Wọ́n ti kà fún wa dáradára lẹ́ẹ̀kan. Wọ́n ti kà dáradára. gba ìwé náà. When the book. Nígbà tí ó sì gba ìwé náà. When he open the book. Revelation five eight. Yes sir. Nígbà tí ó sì gba ìwé náà. he took the book. Àwọn ẹ̀dá àlàyé mẹ́rin náà àti ṣe kí wọ́n má tẹ̀rù tẹ ayé rẹ̀ lójoojúmọ́ náà. They cannot do but live such a life. Ohun àkọ́kọ́ tó jẹ́ ọ̀nà ìdí ayé ti ti ọ̀run ní ìta àkàyé. We have to just say the the of the first thing they live up in heaven. O dey worship. Is the worship. Ìsìn. Ìsìn. ojúṣe ọlọ́run sí wa. pẹ̀lú pẹ̀lú sọ̀rọ̀ pé responsibility community of God sí wa to our life. ṣùgbọ́n ní ọ̀nà mìíràn ọlọ́run ń retí kí àwọn akẹ́kọ̀ọ́ sí òun. God is expecting us to worship him. lórí is not against the service of. Ara lifestyle wọn níbẹ̀ nìyẹn. It's part of their lifestyle over there. Ara lifestyle wọn níbẹ̀ nìyẹn. That part of the living day. Tí wọ́n bá tí wọ́n bá ń lù brọ́dà yẹn dànù, brọ́dà kò kó ló wà nílẹ̀. Tó ń lọ tí mo sọ̀rọ̀ orí mẹ́rin ló kọjú sí òun bá ẹni tó wà lẹ́yìn yẹn sọ̀rọ̀. Iṣẹ́ tó ń ṣe ní ibí. bàbá láti gbà. mo sọ fún yín pé torí pé lábúlé tiwọn. tí wọ́n pour Dieu. Amém.

à ah, nǹkan ti ṣe ọ́ o. you need to tó o gbọ́ mi ṣá nǹkan ti ṣe pé mi ó ti ṣe ọ́ o ẹ má bínú ẹ̀ ní ìyá mi tẹ́ wà bí o ṣùgbọ́n tó máa ṣe bí mo ti sọ lọ́sẹ̀ tó lọ kò ní ìdí kí sọ mọ́ tí n ń sọ̀rọ̀ tí mo bá fi ní lọ́kàn ní ọlọ́run ní sọ ní dídú àti bíbẹ̀ ní sọ láì ṣàkóso rẹ̀ láì rìndì máa yẹ. I don't need to question myself. mo ti lọ sí ìjọ kan rí nígbà mo wojú àwọn tó wà lórí ìjókòó mo rí báwọn tọ́jọ́ kan yóò fi tẹ sọ̀rọ̀ ẹ̀ bó ti yẹ kí n sọ mo sì gbé ojú mi síbi tí aago wà lọ́kàn láyọ̀ àti mo lè ní kójú ẹ̀ nìkan sáré sójú mi. Hallelujah. ṣe lọ́rùn nìyẹn o. Àwa náà sì gbọdọ̀ fi sínú ìwà àti ìṣe wa ní ayé yìí ká lè di agogo ìtàlẹ̀. Ká lè di agogo ìjọba yìí. So we have been practical of the kingdom. Revelation five nine yẹn. Revelation five nine. Wọ́n bá ti kà mọ́ ní ìsìn. Yes. Wọ́n ní pé wọ́n ń kọrin tó sí. Singing praises. They are singing praises unto me. Singing praises. Tá a bá ti wá lérè ní ìsìn ọ̀pọ̀ wa nígbà tó bá yẹ ká kọ ìyìn sọ́lọ́run. orin àrùn la máa ń kọ. tí ò lè ní ọwọ́ ọlọ́run. tí ò lè ní ọwọ́ ọlọ́run. nígbà wo nígbà wo ni ìgbà wo ni ó ṣe ìdáhùn nígbà wo ọlọ́run mi ṣàánú mi o.

and your singing praise and your singing praise abi yes. ẹ jẹ́ holiness revolution four eight. revolution chapter four verse eight. revolution four eight. four eight. ó wí pé. ẹ̀rẹ̀ four weeks. ẹ̀rọ máìkì tẹ̀lá. Oya. Oya four weeks. Tí olúkúlùkù wọn uh, six weeks. Ó kó ní pàtí nínú. Both the uh, full the eagle wing. kí ló sọ? Ó ti wà. Èyí wọ́n. Tí ó sì bẹ̀. Tí ó sì bọ̀ wá. Bọ̀ wá láti wá ṣe kéde. that woman hospital keep Right. Ọ̀la ńlá. tá a rí báyìí. But he and the choosing generation the royal priesthood the only nation that particular people that he should show so that all the blessings the blessings of him that has called you out of the darkness into his marvelous light. Ṣé a ti rí báyìí? Ṣé a ti mọ̀ ká ẹgbẹ́ báyìí? Ṣé a ti. a ti yàn mí a ti pè mí a ti pè mí ẹ̀yin lójú àlùfáà ojú àlùfáà orílẹ̀-èdè mímọ́ orílẹ̀-èdè mímọ́ ènìyàn ọ̀tọ̀. Peculiar people ni wá o ènìyàn ọ̀tọ̀. 大搞的。 experienced teacher. àwọn àwọn olùkọ́ tí wọ́n ní ìfọ̀ tàbí tí wọ́n ní ẹ̀ẹ́dìbò lọ́wọ́ pápápápá pọ̀ yẹn dáadáa. tani ìrírí. tani ìrírí. tí wọ́n pèlékèlé láti gbà. ó dání lójú pé tí bàbá wa fún tí bàbá wa fẹ́ gba dráìvà lọ ṣe wà. eléyìí mo mọ̀ pé láìpẹ́ ìwọ́n ò ní dráìvà. you may not know wọ́n máa ní pa. You may not know you will have assistant secretary. Ẹni tó bá dàgbọ̀ kó kí hallelujah. Tí wọ́n bá máa gba dírámà láìpẹ́ yìí. Wọ́n mà ní léèrè léèrè lọ́pọ̀. Kí ló ló pọ̀ rẹ? Níbo ló ti ṣiṣẹ́ rí? Níbo ló ti ṣiṣẹ́ rí? Níbo ló ti ṣiṣẹ́ rí? kí ló ní àpò ọ̀bẹ. why do you lick her face. ṣé èdè pa ọ̀gá lè. ọkùnrin ṣe. sọ àtàlà ló wọn mọ́lẹ̀. Oh, ọdún mélòó ti wù amẹ́tò. nínú ayé yìí. experience of the heavenly home. kọ́lọ̀ ń kó rẹ̀ lọ́wọ́. kọ́lọ̀ ń kó rẹ̀ lọ́wọ́. first Thessalonians four. one Thessalonians chapter four. verse three. one Thessalonians chapter four verse three. yes. Oya oya oya. wíwà ní mímọ́ yín fún kí ẹ̀yin bí ó ta kété sí àgbèrè. èyí ni ìfẹ́ ọlọ́run àti àní wíwà ní mímọ́ yín. even your sanctification. pé kí ẹ̀yin kí ó ta kété sí ìwà àgbèrè. you should abstain from fornication. ẹnì kan ti máa rò bẹ́ẹ̀ yẹn. ẹni ò ní sàgbéyàwó. pásítọ̀ sì wá mọ̀ lálábẹ̀rẹ̀. ohun tá à ń sọ kọ́ nìyẹn. sọ fún wa lẹ́ẹ̀kan wọn láwọn kan mọ̀ ẹ̀dùn níwájú kẹ̀kẹ́kẹ́ àbí omi ìwọ náà wà lọ tó dáadáa nígbà wọn ní ijó tí mo tó ojú àdúrà mi ọ̀tẹ́ jù mú ṣọ́ọ̀ṣì bó ṣe ṣe ṣùgbọ́n tó ń bàbá olóyún ọ̀dọ̀ ọjà Òṣogbo ọmọ ẹ̀ tó kòkòrò ló ti bẹ̀. brought ẹ sọ fún ọlọ́run láàárọ̀